all in one national apps gbogbo ẹ̀yin olólùfẹ́ ọlọ́run ó ti wà ní nàìjíríà báyìí nọ́mbà tó máa pè ní tá fi dọ́dọ̀ ẹ̀ fifteen thousand naira ni pé nọ́mbà yìí plus two three four seven zero three one seven five zero five zero eight bíi sínú ìlà ìtàlá èyíkéyìí nínú àìsàn ó lọ́wọ́ ayé nínú ni ó lẹ́sẹ̀ nínú ni àìsàn ọlọ́jọ́ pípẹ́ ni gbogbo nǹkan tó bá wù kó kojú ẹ̀dá nínú àìlera all in one natural herbs